Thank you. القضية واعلموا أننا قد دخلنا في شهر رجب ونعلم أن هذا الشهر نجد الأصناف الثلاثة في تعظيمه أو عدم تعظيمه إما غلوا وإما تركا أو اقتصادا وعملا بسنة فالأقسام الثلاثة نجدها متوفرة بما يتعلق بهذا الشهر شهر رجب عباد الله فما يفعله بعض الناس هذا الشهر من الدمع أو ما يسمونه الرجبية والاحتفال والتعظيم بهذا الشهر والصيام الذي لم يكفي فيه نفس ولا دليل أو الصلوات المبتدعة وكل ذلك يدخل في تسليم البدع عباد الله هناك ما يسمى النصيحة العسيرة وقد كان الذنب واتخاذ يوم من شهر بدل عيدا يدفع فيه من شأن الجاهلية والذبيحة التي كان الجاهليون يتبعونها تسمى العتيرة وقد ثبت ذلك في الصحيحين عن أبي هريرة رضي الله عنه أنه صلى الله عليه وسلم قال لا فرع ولا عتيرة عباد الله وهناك كذلك ما يسمى صلاة الرغائب من الناس من يصلي في أول جمعة من رجب صلاة مخصوصة ويسمونها صلاة الرافضة وهذا الصلاة آخرة موضوعة لم لم تصح عن رسول الله صلى الله عليه وسلم بهذه يعني الكيفية ولا بهذا الشرف المبارك عباد الله وهناك ما يسمى صيام أيام من رجب ومما هو منتشر أيضا من شهر رجب وقد رأيناه ولو ظنناه بين العامة أنهم يرسونه بأنواع الصيام فبعضهم يصوم الشهر شهر كله وهذا منهج عنه ولم يصوم رسول الله صلى الله عليه وسلم شهرا بأكمله إلا رمضان ثبت ذلك من وجوه كثيرة عنه صلى الله عليه وسلم وعن الصحابة والتابعين من السلف أنهم نهوا عن أن يصاب شهر كله شهر كله إلا رمضان وكان أكثر الشهور بعد رمضان صياما من النبي صلى الله عليه وسلم والصحابة والتابعين هو شهر الشعبان وأما رجب فلم يثبت ولم يصح بصيامه كله أو تحديد أيام منه شيء وبعضهم يحدد ويجعلها ثمانية أيام وبعضهم يجعلها اثنا عشر أو غير ذلك وهذا التهديد كله أيضا باطل لا أصل له هذا هو لهم ọba tó aláàánú oníkẹ́ aláforíjì ọba ọlọ́pẹ́ a jẹ́rìí pé ọlọ́run ọba ní ìjọsìn yìí tọ́ sí ní òdodo kò sórogún fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹrúsàn ọlọ́run ọba ní í ṣe òyíṣẹ́ ọlọ́run ọba sì ní pẹ̀lú ìkẹ́ àti rẹ̀ kí ọlọ́ba ànábì náà kí ọlọ́ba ara lé àwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tí kí wọ́n bá fi ṣe rẹ̀ kọ́ sí títí ó fi di ọjọ́ ẹ̀san àwọn tá a jẹ́ òyíṣẹ́ ọlọ́run ọba o ìpáyọ̀ ọlọ́run bá máa jẹ ọwọ́ wa lóòrèkóòrè ní ìgbàkúgbà àti lọ́jọ́ gbogbo ìpáyọ̀ ọlọ́run ọba yìí a páyà rẹ̀ ní kọ̀kọ̀ àti gbangba ẹsì àlọ́ ọmọ pé òní òun náà ní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù rẹ́jọ́ tó sì ọjọ́ kẹjọ oṣù kẹta a ti wà ní ọjọ́ àkọ́kọ́ báyìí nínú oṣù kejì àwa four náà forty years tí Muhammad sallallahu alaihi wasallam tó ṣe hijira láti ìlú lọ sí ìlú tó ṣe ọjọ́ kẹjọ oṣù kẹta ọdún èyí tí wọ́n ní wọ́n bí ànábì wa Ìsá alayhi salatu bí a ti wá múrọ́jà wò báyìí òun ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n kò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí wọ́n ṣàfihàn lọ bá inú oṣù rọ́jà torí káwọn èèyàn lè bá a ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan síbẹ̀ ló fi wá jẹ́ pé nípa pípọ́n rọ́jà àbùlé àwọn èèyàn pín sọ́nà mẹ́ta lórí ẹ̀ ara àwọn aláṣejù lórí rẹ̀ a sì láwọn tó ṣe pé wọ́n jẹ́ àwọn aláṣẹ ètò bẹ́ẹ̀ náà wà láwa rí àwọn tó ṣe pé wọ́n wà ní àárín gbùngbùn tí wọ́n jẹ́ pé wọ́n lu sunna nabi wa Muhammad sallallahu alaihi wasallam ìpín tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá pín sí yìí bẹ́ẹ̀ sì ni àwọn yẹn sì ṣe wà láwùjọ nípa oṣù rajab àwọn tá a jẹ́ oṣù ọlọ́run ẹ̀já lọ mọ́ mọ̀dájú nípa pé apá kan bẹ nínú àwọn èèyàn tó ṣe pé lágbàáyé lẹ́nì wọ́n máa ń pa ẹran kan nígbà tí a bá mú oṣù rajab báyìí gẹ́gẹ́ bá ṣe mú lọ́jọ́ èní wọ́n máa ń pa ẹran ń bẹ̀ ó sì lóko tí wọ́n ń pè kó tó di pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó dorí ilé ayé iná wọn ti máa ń pa ẹran yìí bákan náà àwọn míì ọjọ́ nìkan tí wọ́n máa ń ṣe àjọ̀dún lọ́jọ́ èyí tó yẹ pé ọjọ́ èyí ọdún lọ́jọ́ lọ́dọ̀ ti wà tí wọ́n máa fi ń gbé oṣù yìí wọ́n máa fi ń gbé tóbi. àṣìráwọ̀ mi tó ti pé wọ́n máa fi ń gba àwẹ̀ oṣù tá a wà ńbẹ̀ yìí wọ́n máa fi ń gba àwẹ̀ ńbẹ̀ ni ọ̀wá sí ẹ̀rí kankan tọwọ́ látọ̀dọ̀ sí ọlọ́run nípa pé gba àwẹ̀ nínú oṣù lára bó ti wùdí àdáhùn ni tí wọ́n lọ́ọ́ fi sàbí tirẹ̀ bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti ẹ̀tọ́ wa ráwọn míì tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nẹ́fílà iná ni wọ́n fi sí àwọn ọjọ́ ìní oṣù tá a wà ń bẹ̀ tá a mú lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí àdádálẹ̀ ní gbogbo ẹ̀ àwọn tá a jẹ́ òṣìṣẹ́ ọlọ́run nípa rẹ̀ nígbà tí ó débà àwọn tí pé wọ́n ń pa á nínú mọ́kà nínú sọ́yìn Bukhari àti Muslim àbáwa àbáwa yọrọ wọ́n sọ̀rọ̀ ìjọ Muhammad sọ pé làbára á wàdà àti rọ fara á ó fẹ́ wá àti rọ àlẹbi ní pípò tí ti wọ́n bá ti ń pè ní àti yìí òun náà ní tí wọ́n máa ń pa ní tí wọ́n sọ pé àwọn ti ọdún rọ́jà wọn a máa tẹ́lẹ̀ lásìkò nàìjíríà ìyẹn lásìkò gbàtí ìsìláàmù tí ó ṣe ọlọ́run kò tí wọ́n ìsìláàmù dé tí àlejò àwọn amọ́sọ̀lá ìsìláàmù kò tí gbé ìdílé iṣẹ́ àwọn ẹni nípa tí wọ́n máa ń pa àwọn ni wọ́n máa ń sọ ọjọ́ tí wọ́n máa ń pa ìfọ́ máa ń pè ní ọjọ́ ìlọ́pàdà àti ara ẹni tí wọ́n bá pa ń pa ní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù rọ́jà gbogbo ẹ̀yìn àdádálẹ̀ àdẹ́bí àpamọ́sáàlà ọlọ́gbà tó dé ó ní wọ̀lá àti ọ̀rọ̀ òṣùn tí ń jẹ́lẹ̀ ẹ̀ẹ́dọ̀dọ̀ máa ń payá ẹran kẹta nítorí pé ẹ̀wọ́ oṣù rọ́jà àwọn bẹ́ẹ̀ náà tó ní àwọn yẹn máa ń kí àwọn yẹn ká nínú àwọn inú oṣù yìí ọkọ̀ júmọ̀ àkọ́kọ́ tó máa kọ́kọ́ nínú oṣù yìí gẹ́gẹ́ bí ọjọ́

pàápàá jùlọ nínú oṣù tí wọ́n máa ń fi nínú oṣù ọjà sí gbogbo nẹ́bílà yóò tẹ́ ẹ bá tí wọ́n ń gbọ́ táwọn yẹn bá ti sàlàyé nípa pé nẹ́bílà ti ń bẹ́ ọ nínú oṣù ọjà wo ẹ̀rọ ọkọ̀ pé nẹ́bílà àwọn nẹ́bílà yóò ní ẹ̀rẹ́ tí àwọn àpá sọ ilé bákan náà wọn lò mọ̀ wọ́n ní pé àmì tẹ́ẹ̀sì máa mọ̀ pé tó ń yìí àbí ètò ń wọ́n ní tẹ́ẹ̀ bá tẹ́ẹ̀ nìkan tí bá ti ń gbọ́lá fún ọ̀sọ̀ ọjà ẹ̀rọ ọmọ pé

àwọn arúgbó ni wọ́n ń fi àwọn èdè wọn máa ń gbà ní oṣù rọ́jà ìgbà àwọn ní oṣù rọ́jà àwọn èèyàn jẹ́ nìkan tí wọ́n pín sọ́nà mẹ́ta lórí ẹ̀ àwọn inú àwọn èèyàn tó ṣe pé yóò gba gbogbo ẹ̀ tán yóò sì jẹ́ nìkan tí pé yóò máa sinmi nígbà bá gba ọgbọ ọjà àbùtá àṣìláwọn míì wọ́n gbà ń bẹ́ẹ̀ wọ́n gbà púpọ̀ ń bẹ́ẹ̀ àṣìláwọn míì yóò gba oṣù rọ́jà bákan náà yóò gba oṣù tó tẹ̀lé bákan náà yóò tún gba oṣù rọ̀mọ̀tọ́ gbogbo àwọn ìran mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí nínú àwòrán nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam àwòrán nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam oṣù rọ́jà gẹ́gẹ́ bí àwọn àwẹ̀ rẹ̀ náà ní nínú oṣù tó ti lọ síwájú tí rọ́jà kò tó dé jùmọ́dá ní kúlá jùmọ́dá èyí tó ti lọ sáájú oṣù rọ́jà wèé àwọn àwẹ̀ bá ti ti máa ń gbà wẹ́ ń bẹ̀rẹ̀ bóòlù ti ọlọ́run bá ti ṣe máa ń gbá nínú oṣù sọ́fà bóòlù ti máa ń gbá nínú oṣù rọ̀bí òye awwal bóòlù ti máa ń gbá nínú oṣù rọ̀bí òye ààfẹ́ bóòlù ti máa ń gbá ìjùmọ̀ dálé wùlá bóòlù ti máa ń gbá ìjùmọ̀ dálé àkhírà àwọn oṣù yìí oṣù ti ọlọ́run ní máa ń gbá rẹ̀ bẹ́ẹ̀ ní máa ń gbá rẹ̀ bẹ́ẹ̀ ní máa ń gbá rẹ̀ thirteen fourteen bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni oṣù rọ́jà bẹ́ẹ̀ náà ni oṣù jẹ́ lẹ́nu lọ́wọ́ mọ́ndé bàbá nínú oṣù rọ́jà oṣù tó burú ń bẹ̀ kéèyàn gbà rẹ̀ mọ́ndé nínú oṣù rọ́jà jẹ́ àlàyé ti bàbá yẹn bẹ̀ oṣù tó burú kéèyàn gbà rẹ̀ ìyá ọ̀pẹ̀lẹ̀ kọ̀mí títà sí fọ́tí fífín eléyìí ìṣesí Muhammad sallallahu alaihi wasallam eléyìí ìṣesí àwọn sàádé rẹ̀ eléyìí ìṣesí àwọn tí wọ́n ti bá àwọn sàádé gbogbo àwọn sálábù wa lápapọ̀ títí àlejò wa Muhammad sọlọ́bà àlẹ́ ọ̀sọ́dá ni wọ́n máa ń ṣe nínú oṣù rọ́jà oṣù rọ́jà èyí tí àwọn yẹn máa ń gba gbogbo àwẹ̀ rẹ̀ wọ́n jẹ́ nìkan ṣe pé wọ́n fi fi para wọn ilé ìdílé jẹ́ lórí gbogbo tó bá ti jẹ́ mọ́ àdáda rẹ̀ pátá ọlọ́wọ́n ò ní gbà kò sí oṣù kan tó ń sọ ọlọ́run bá máa ń gbá àwẹ̀ gbogbo ẹ̀ ta ó yàtọ̀ sí rọmọdọ́ọ̀nù oṣù ṣàbá tẹ̀lé àwọn kwa ni wọ́n sọ̀rọ̀ ìgbà nígbà Muhammad sallallahu alaihi wasallam ní máa ń gba àtẹnigbà mi àbájú lọ gẹ́gẹ́ bí ìyàwó sálámà ó ti sọ̀rọ̀ yìí wa. a sì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sọ̀rọ̀ ìgbà ọlọ́run yóò kan méjì tó di pé rọmọdọ́ ṣùgbọ́n rọmọdọ́ bakanaa náà ó ń sọ̀rọ̀ ọba bá kìí gba àwẹ̀ rẹpẹtẹ níbi ọ̀pọ̀lọpọ̀ bí oṣù tó sí oṣù àti oṣù Muhammad sallallahu alaihi ní máa ń gba àwẹ̀ níbi àwọn oṣù méjèèjì tí ó pọ̀ dáadáa ní oṣù àwọn mùsùlùmí àti oṣù ẹlẹ́ẹ̀kẹjọ ní oṣù lẹ́yìn oṣù yìí nípa pé bá a ṣe mọ́bájá ṣe pé oníjẹ́ ọjọ́ àkọ́kọ́ yìí gbogbo ohun tí ó kù tí ó mọ̀ tí ó fi dé ìtumọ̀ rẹ̀ náà ní oṣù méjì kéréké iná ló kún fún wa báyìí tí ó mọ̀ náà fi dé bí ọmọ náà tó wá ṣe kókó díẹ̀ tó kó oṣù méjì kò sí nǹkan tí wọ́n fẹ́ fún wa ju pé kájọ́ nìkan tó ti pé àmàbẹ̀lọ́n pé kọ́nà ọ̀gá kó tẹ́tí rọmọdán kò lè bà wà láyé àmàbẹ̀lọ́n pé kọ́nà ọ̀gá ọ̀gá lè bí rọmọdán kó tẹ́ ń kó oṣù méjì kó débà ní àti ẹ kòtòkòtò bá lómìnira yìí pẹ̀ ọ̀tàjọ́ sàn ọlọ́run àti ìtìkánbẹ̀ tó ṣe bí àwọn èèyàn wọ́n máa ń gbé káàkiri nípa pé oṣù ọlọ́run wọ́n lọ sàlàyé nípa pé ẹnì yóò tó bá kọ́ fún ọmọ ìyá rẹ̀ ní ìró nípa pé ọjọ́ báyìí ló kù tí ọmọ ọ̀dọ́ ló fi dé pé irú ẹni bẹ́ẹ̀ orí bákan orí bákan orí bákan ni wọ́n máa ṣẹlẹ̀ sí gbogbo ẹni yóò tó bá ti sẹ́ẹ̀lì gbogbo àwọn àdéhùn báyìí sí ẹ̀bà kí o mọ̀ pé àbí tó ń bá a tẹ́ àbí tí ọ̀dà láàfíà ni kò sí ohun tí èyí yàtọ̀ tí gbogbo àwọn tí wọ́n múra sí oṣù rọ́jà tí wọ́n máa ń gbá ọ̀sẹ̀ náà tí wọ́n múra sí gbogbogbò àwọn àwọn àti tó wá fún táwọn bàbá wa fi máa ń lò àwọn ọ̀mọ̀ nípa àwọn àti ìdàgbélẹ̀ ẹ̀rọ ni ó ṣe kí wọ́n múra sí. àrínú wọn tó ṣe pé àwẹ̀ oṣù mẹ́tẹ̀ẹ̀ta lọ́gbàdé lọ́kọ́lọ́ àrínú wọn tó ṣe pé lè má gba rájà yóò sinmi tí wọ́n mọ̀ lọ́nà ó fi dé àtìrínú wọn ó ṣe pé yọ gba púpọ̀ nínú sọ̀rọ̀jà tó sì ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò bẹ́ẹ̀ tún lè lọ àwọn táwa jẹ́ ní kẹtẹ́ ipa símà ipò sọ̀rọ̀jà ta bọ́ lónìí tó ní ọjọ́ àkọ́kọ́ yìí kò sí ọlá kẹta ń bẹ̀ yọ sí àwọn ọlá èyí tó pé lẹ́bi àwọn oṣù míì lẹ́yìn pé ó agbọdọ sọra sọ́ra láti fi pé káwọn máa gbé ìjàkálẹ̀ fún àwọn èèyàn nínú oṣù yìí ní pé nínú àwọn oṣù tọ́jú oṣù àbẹ̀wọ̀ inú ẹ̀ ní wọ́n já pẹ̀lẹ́ oṣù kọkànlá oṣù kejìlá oṣù kẹ́lẹ́ nígbà tí oṣù ọjà wọ́n jẹ́ pé ọwọ́ jẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ nínú àwọn oṣù na mẹ́rẹ̀ẹ̀rin ìdí ìparí ọ̀wọ́ ta oṣù àwọn àwọn tí wa nípa ọlá fún oṣù rọ́jà pé ká má gbé ọlá mu gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ń gbé ọlá mu nínú rẹ̀ òun náà náà tí a fa nínú hajj alàfàdà ni tí wọ́n sọ̀rọ̀ fún wa wọ́n ní pé lámúyẹ́rì lè fàṣẹ ṣáàlì rọ́jà ọ̀wá nínú pé ká máa gbé ọlá fún àti ah, gbọ́dọ̀ ti pa ọjọ́ kan bẹ́ẹ̀ nípa àlàáfíà rẹ̀ gẹ́gẹ́ báwọn míín ṣe máa ń ṣe tó ṣe pé ọjọ́ wọ́n lè mọ́jọ́ mẹ́jọ ń bẹ́ẹ̀ nínú oṣù rọ́jàwì tí wọ́n fi gbà rẹ̀ ìyẹn ni pé gbogbo jímọ̀jímọ̀ wọ́n gbà rẹ̀ ń bẹ́ẹ̀ bákan náà wọ́n gbà rẹ̀ ní àkọ́kọ́ rẹ̀ wọ́n gbà rẹ̀ nígbà tó bá di pé ó bá dá mẹ́fà wọ́n gbà rẹ̀ nígbà tó bá dá sí mẹ́wàá àmẹ́ta wọ́n gbà nígbà tó bá dá sí méjì bí wọ́n ti máa gbà á lọ nìyí tí wọ́n ti sá òfin jẹ́ mẹ́jọ ara wọn mi tó ṣe pé méjìlá iná làwọn sàn bẹ́ẹ̀ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsọ wá fún àwọn ọ̀rọ̀ yìí aṣọ fún wa pé pọ̀ lẹ́sẹ̀ ní ara bó ti yọ ọmọ àfáwà ìtajà sọlẹ̀ ó ní pé wọ̀lá mi kì í àmì náà ìlàjì màṣúùsà bákan náà ni ọ̀sẹ̀ mi kẹ́kẹ́ tọ́wọ́ nípa pípé ìran ló máa lo òun kan wípé ní oṣù rọ́jà wìí òun pẹ́ńpẹ́ńpẹ́ ta gbọ́dọ̀ fi gba àwẹ̀ ta gbọ́dọ̀ fi ṣe ìjọsìn ta gbọ́dọ̀ fi kírun fún pàṣẹ eh, ìdẹ́ńdẹ́ láti ẹgbẹ́ bá yẹn nẹ́fìlà oṣù tó jọ ọ̀pá jùlọ gẹ́gẹ́ bí àwọn tí ṣe máa ń mú òwú twenty seven wọ́n máa sọ pé òwú yìí òun náà ní náírà tẹ̀lé ìṣúra wà ní mìíràn gbogbo ẹni yóò ẹgbẹ́ ẹ̀sìn máa ń polongo pé on twenty seven oṣù rọ́jà òun náà ní náírà tẹ̀lé ìṣúra wà ní mìíràn àpá àti kẹ̀tẹ́ wọ́n ti fẹ́ di oyè pé ẹ̀rí tó wá fún ọ̀dálàáfíà rárá èyí sùn bá lọ́jọ́ ọjọ́ lẹ́nàtì ìṣúra wà ní ìrọ̀ oṣù gbọ́jọ́ afá àjà sọ pé gbogbo àdìsọ wà fún àwọn nǹkan yìí àdìsọ́n lẹ́sìn sọ̀hìn ìgbọ́n láàrin láàrin sẹ́yìn ìdìbò jà ọ̀dọ́làáfíà láti jẹ́ pé bóyá wàá sọ pé a ń tẹ̀lé bó ti wù ní ọmọ bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn olùmọ̀mí tó ti kọ́kọ́ sọ̀rọ̀ ilé ìlẹ́kùn nípa pé àgbọ̀dọ̀ fún ọ̀sùn ọjà bó ti wù ọmọ nínú àwọn tó sọ̀rọ̀ lórí rẹ̀

wọ́n máa ń pè wọ́n nínú rọ́jà àwọn olùmọ́tara ìpè látara pé bàbá wọn wọ́n fi nínú oṣù rọ́jà ni wọ́n fi máa ń pè ní rọ́jà àwọn wá ní orúkọ wọn Muhammad orúkọ wọn ó dé mú ọmọ àpò wọn ní ọmọ rọ́jà ọmọ rọ́jà látara tó bàbá yìí wọ́n fi nínú oṣù rọ́jà ló dé mú ọmọ àpè ní rọ́jà tó wá jẹ́ pé ọmọ rẹ̀ tá a pè nínú rọ́jà òun náà sọ̀rọ̀ nípa oṣù rọ́jà nípa pé àwọn èèyàn máa ń gbé ọlá fún ṣùgbọ́n kò sí ọlá kẹ̀kẹ́ ń bẹ̀ ayọ̀ àwọn oṣù yòókù náà nínú síra àwọn tó ń pè ní làtọ́ ìpìlẹ̀ màárẹ̀ nínú rọ́jà ní ìdíkẹ́lì ní ojú ìwé one eighteen bẹ́ẹ̀ náà ni mọ́mú wa náwáwí àwọn náà sọ ní sẹ́yù náwáwí wọn ìyẹn sẹ́yù ìmọ̀ muslim sẹ́yù sọ̀hí muslim wọn àwọn náà sọ̀rọ̀ lórí ẹ̀ nípa kókò sí ọjọ́ àgbọ̀dọ̀ gbọ́dá fún oṣù ètò ìpa amúlé tàbí oṣù rọ́jà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn olùmọ̀ pàápàá jùlọ àfọwà muhammadu sọ́ọ́lẹ̀ àlùfèmí táwọn ìṣẹ̀wá lọ lẹ́nu dẹ́mẹ́ta yìí wọ́n sàlàyé lórí ẹ̀ pé fa iná ṣáwọn rọ́jà bẹ dáàbò yà kó sóbi ṣé ìdílé rẹ̀ ìbàdà oṣù rọ́jà táwa yìí ta mú àgbọ̀dọ̀ gbé ọlá kẹta fún nínú àwọn ìjọsìn láti sọ́wọ́mí àgbọ̀dọ̀ láti gbáwẹ̀ táwọn àgbẹ̀ ní àwẹ̀ rọ́jà láti sọ́lá àgbọ̀dọ̀ láti òǹkà táwọn ní sọ̀lá sọ̀rọ̀ báyìí ẹnu ẹ̀jẹ̀ wọn bá fi ń jẹ́ pé àfi ń ojú ojú àfi ń àwọn aṣojú àwọn tí kòkòrò fókùn o àkókò ní aṣọ ìlórò wọn ìkókòrò à bí o ṣe pé ìdájọ́ rẹ̀ bí ìdájọ́ àwọn oṣù tó jẹ́ oṣù àbíwọ̀ mìíràn iná ìdájọ́ rẹ̀ jẹ́ lámìyàn ha tọwọ́ lẹ́sẹ̀lẹ̀ nípa oṣù rọ́jà tí ń sọ fún wa nípa pé ká gbọ́lá fún pẹ̀lú àwẹ̀ tàbí ká gbọ́lá fún pẹ̀lú dídìde lóru èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn máa ń ṣe mọ́ta yọ ọba àti máa ń dìde láàbẹ̀ àwọn oṣù yòókù náà láàbẹ̀ sọ́ọ̀mì ọ̀làbẹ̀ sọ̀rà àgbọ̀dọ̀ jẹ́ nìkan tí ipa gbáwẹ̀ máa pè lóṣù nínú oṣù rọ́jà wọ́n ní pẹ́sẹ́ lẹ́yìn náà gbọ́ tí àlejò Muhammad sọ̀nà bá rẹ̀ sọ̀sọ̀ pé àlékún bí súnẹ́tì wọ́n súnẹ́tì ló kọjá bá yọ̀ lọ sí nínú ìmàmì yìí náà ní báàlì tàmọ́tàkù bí à wà á tó àlejò àbí ìwádìí wọ́n ní pé ó sọ náà bá ní pé tẹ̀lé ìlànà mi ẹ̀sì tẹ̀lé ìlànà àwọn àrólé àfinimọ̀nà mi tí ti àwọn àfáwà àbúbá àfáwà àfáwà àti àfáwà áyì ó sọ náà bá ní pé ká tẹ̀lé wọn

ní ojú ewé two hundred and thirty eight ọ̀wá sí ẹ̀rí kẹta ọ̀wá sí àfáà kẹta tó wá wà náà àwọn àfáà tó gbádùn tó wá ń sọ nípa pé ká gbọ́lá oṣù tá a wà bẹ́ẹ̀ ìta múlẹ̀lì bí kò sí pé àwọn bá a ti máa ń ṣe àwọn oṣù yòókù náà òun náà ní ká ti òun náà gbogbo bí yòówù tẹ bá ti wá ń gbọ́ táwọn yẹn bá ti sàlàyé nípa abẹ́ ẹ̀rọ agbìyànjú kẹgbà ẹ ti mọ̀ pé irú àfa bẹ́ẹ̀ àwọn àdíìsì kábíìsì yẹn ló gbé sọpọlọ ló jẹ́ ọmọ sọ bẹ́ẹ̀ kò sí àwẹ̀ kẹta pé pé wọ́n yá àwọn àpè ní àwẹ̀ rọ́jà táwọn àtọ̀pá gbà nínú oṣù tó ti wùdọ̀ ọmọ ẹtí bá ti gbára mọ́ndé tọ́sí tẹ́lẹ̀ ọlọ́nfààní kọ́gbà nínú ẹtí bá gbára ẹ̀ta tó kọ́ síbi sí tẹ́lẹ̀ ọlọ́nfààní kọ́gbà nínú ṣùgbọ́n kò ní pé ní àwẹ̀ ọjà yóò máa pè ní àwẹ̀ mọ́ndé yóò máa pè ní àwẹ̀ tọ́sí yóò máa pè ní àwẹ̀ àyàmú ni bẹ́ẹ̀ èyí tó ìgbẹ́ máa ń gbà tẹ́lẹ̀ àwọn wọ́n tún lédè sí i pé bá fi àwọn àwọ̀ yìí tẹ́lẹ̀ àgbà nínú oṣù yìí rárá bá ń pé bá gba àwọn àwọ̀ yẹn tẹ́lẹ̀ ọ̀wá jẹ́ pé oṣù yìí lọ́wọ́ ọ̀sọ́ sábẹ́ rẹ̀ yà sílẹ̀ gẹ́gẹ́ bó ti máa gbà oṣù náà sílẹ̀ náà nínú oṣù yìí ọwọ́ ọmọ ń gba àlàbísì ìjọba yọ ọmọ ń gba tàbí wọlé ní sí ìjọba yọ àbó òde ẹ máa ń sá ebi ní wọn bá gbá rẹ ọjọ́ mẹ́ta nínú oṣù kan gẹ́gẹ́ bí àti ọmọ Muhammad sọlọ àrẹ ọsọta àwọn ìṣọnà àlẹ ìṣèlú pé báwo ni kò gbìyànjú pé nínú oṣù kan o máa gba àwẹ̀ mẹ́ta mẹ́ta tọba tí ń gbà ẹ mẹ́ta ní oṣù kan yóò máa ti lè àwẹ̀ pọ̀ tó máa ti lè di ọjọ́ mẹ́wàá yóò máa ti lè di ọjọ́ mẹ́wàá yóò máa ti lè di ọjọ́ mẹ́wàá yóò máa jẹ pé tọba ti ṣe é bẹ́ẹ̀ àti pé ládá tó máa dogun kan ni pé gbogbo ọdọọdún ìṣèlú gbáwọ̀ sọ́dọ̀ ọlọ́run torí pé láti tẹ́yọ̀ kan ọlọ́run máa dogun ládá mẹ́wàá lẹ̀ fún àwọn tó jẹ́ mùsùlùmí àti tó bọ́lọ́ lórí orin tó ṣe fún wa yìí ṣùgbọ́n orin yẹn yóò máa jálẹ̀ nígbà tá bá fi jọ sí àlejò wa Muhammad sọ̀rọ̀ lọ́ọ̀rọ̀ àlejò sọ̀rọ̀ gbogbo ẹni yóò bá wá rí bábá ló ń gbá rẹ̀ rọ́jà ẹ̀sọ̀ fún pé nínú kọ́ yí àníyàn ààwẹ̀ mọ́ndé tàbí àlàmísì tàbí bọ mẹ́rin pé ìwọ fẹ́ gbáwẹ̀ láti fi jẹ́ pé omi dé orí kan lọ́dọ̀ ọlọ́run tó ń bẹ̀ náà táwọn àjọ jẹ́ pé lóòjọ́ jùmọ̀ ló fi sí tọ̀ wá ní gbáwẹ̀ lánàá rẹ̀ tàbọ́lá rẹ̀ ìmájò jẹ́ pé òjò sátidé ló fi sí torí kó sọ náà ń kọ́lá àgbọ̀dọ̀ yáwẹ̀ àwọn ọjọ́ ìgbà ṣùgbọ́n tó bá fẹ́ fún ọjọ́ mi ọyàtọ̀ láwọn ọjọ́ méjèèjì tọ̀ wá wò kó o fẹ́ gbà ọlọ́run ìwọ náà yọ̀ọ́ fẹ́ kó o ti máa ń ṣe láwọn oṣù míì náà tẹ́lẹ̀ ọba ṣe nínú oṣù yìí náà kò sí tó burú bẹ́ẹ̀. sábà jẹ́jẹ́ pé ọ̀nà ògbà rẹ̀ rọ́jà ilé ìjọba tó tẹ̀sùn ọ̀ lọ́dọ̀ àwọn ọlọ́mà tó ṣe pé wọ́n gbádùn wọ́n lálàáfíà wọ́n ti jọ ìṣesí wọn ọjọ́ ìṣesí ìṣesí àlejò wa Muhammad sọ̀tọ̀ lọ́wọ́ àlejò sọ̀tọ̀ àwọn ẹni wa ń bẹ náà kọ́lọ̀ kan kó jẹ́ ká fi ìṣesí wa ká fi jọ sí àwọn sọ́lá tó sọ àlẹ́ ká ìṣesí wa ká jọ sí àlejò wa Muhammad sọ̀tọ̀ lọ́wọ́ àlejò sọ̀tọ̀ ọlọ́run bá ti gbà fẹ́ wọn kọ́lọ̀ kan kó gba iṣẹ́ أقول قولي هذا شكرا لكم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه

bẹ́ẹ̀ lọ́wọ́ bá fẹ́ bèrè lọ́wọ́ wa. ṣùgbọ́n látara pé tí mo ti ń tẹ́lẹ̀ ní ọ̀bá sí ìkó àmì aláìlọ́ máa sọ̀rọ̀ lórí ẹ̀. gẹ́gẹ́ bó ti jẹ́ pa ti mọ̀ pé ọjọ́ ọ̀la òun náà wọ́n fi ìdìbò sí ìdìbò gómìnà àti ìdìbò àwọn tí ó lọ sàṣojú wa láwọn lókàbọ̀ nìjí wa. Ìwọ̀n tí sọ fún wa òun náà ní pé fọ́lọ́mọ́ ọba jẹ́ ọwọ́ àwọn àtàkùn mùsùlùmí afọ́lọ́pọ́lọ́ ọlọ́mọ ọba gẹ́gẹ́ bá ti máa ń sọ fún wa tẹ́lẹ̀ ẹni yóò tó bá ti mọ̀ kó ní dìbò fún máwùn lè kó lọ́wọ́ wọn o. ọba ẹ̀kọ́ bá náà làwọn fún ọ òṣù tó borí bẹ́ẹ̀ torí pé ó léwu ẹni yóò fi ẹ̀ta sáfìsì fún. ọlọ́run bọ́ gbà lọ́wọ́ yẹn ti ní ìyọ̀ lérò ọba ti mọ̀ kó ní dìbò fún wọn má kó lọ́wọ́ ẹni kẹta o. ẹ gbogbo gbà ní ti máa ń tẹnu délé gbogbo òwò tọ́ ṣùgbọ́n kó dìbò fẹ́ni tọ́ ọmọ kó dìbò fún tọ́ba tí wọ́n bá mú wá wọn tọ́ba wọ ọgbà tọ́ba sì wọ ọ̀nàgbà ọwọ́ rẹ̀ nílé yìí wà ṣùgbọ́n tọ́ba sì mọ̀ kó ní dìbò fún ọjà púpọ̀ má kó lọ́wọ́ wọn lórí pé kó wà lẹ́yìn ọ̀fà ó tètè lọ àbòsí láti ṣe fún ọ ṣùgbọ́n ẹ̀sẹ̀ táwọn gbọ́dọ̀ máa bẹ lọ́wọ́ onígbòrò pẹ̀lú yóò tí ó bá kó oríire bá wa ní ìpínlẹ̀ wa ìta wà bẹ́ẹ̀ tí ó bá kó oríire bá wa ní local government wa ìta wà ń bẹ̀ ọlọ́run òun lọ́dá gbogbo ọba gbé wọlé o àwọn ọ̀dá wọn mọ̀ ọ̀dùn tán wà ṣùgbọ́n nù kẹsẹ̀ ìkọjá wa lójú gẹ́gẹ́ tó bá àwọn ẹ̀mọ́ ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ làwọn náà ti so papọ̀ ó ń kálukú ti bá ìgbésọ̀ fẹ́ bá lọ gbogbo báwọn ẹgbẹ́ yẹn ṣe pọ̀ tẹ́lẹ̀ wọ́n ti sọ̀rọ̀ àwọn ìdíbí jẹ́ àtàkùn báyìí gbogbo báwọn ẹgbẹ́ yẹn ṣe pọ̀ wọ́n fẹ́ẹ́ ìdíbí jẹ́ àtàkùn lọ torí pẹ́ẹ́lí tó ti fẹ́ òní sọ pé òun ọ̀pọ̀ ọ̀dà ọ̀pọ̀ mi gbẹ́gbẹ́ kan bóyá ìsì àbí ìrúbàfẹ́ ló kọ́ka ọmọ tó ní òpera rẹ̀ nípínlẹ̀ wa ń bí nínú àwọn ipò táwọn èèyàn wò pé yọ lágbára nílẹ̀ ọ̀yọ́ ti jẹ́ àwọn ìbẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ogun bẹ́ o má jẹ́ àárí ogun léèdè bẹ́ o má jẹ́ àárí dàgún bẹ́ o dákùn sí gbogbo ọ̀tọ̀ lọ́rọ̀ lẹ́rọ̀ lóòótọ́ ọ̀tọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀tọ̀ jẹ́ mùsùlùmí ẹ̀yà tọ́ra o àwọn tá a jẹ́ mùsùlùmí jẹ́ sọ́ra o àwọn tá a jẹ́ mùsùlùmí jẹ́ sọ́ra o ẹ̀yin ò rí pé àwọn olóṣèlú ìwọ báwọn ṣe ta yára wọn bọ́ọ̀lù ní bí bọ́ọ̀lù ní ọ̀rọ̀ tó ti jẹ́ gbogbo báwọn èèyàn bá bá kó pọ̀lọpọ̀ ṣe dààmú tí wọ́n dààmú tí wọ́n ń tẹ̀ láwọn ẹgbẹ́ pọ̀ ọ̀ká bí ẹ̀wọ̀n gbogbo ẹ̀ nípa sí gbogbo wọ́n ti kó lẹ́gbẹ́ àkọ́kọ́ wọn bọ́ tẹ́tẹ́ méjì wọ́n kó lẹ́gbẹ́ méjì wọ́n bọ́ tẹ́tẹ́ kẹta ara wọn míì tó ti pẹ́pẹ́ kẹrin ẹlòmí wà báyìí nínú àwọn tó jẹ́ àwọn tó lágbára tó lágbára táwa náà mọ̀ ẹ̀wò bí gbogbo ẹ̀ ti lọ ṣùgbọ́n nínú kẹta gbọ́dọ̀ sọ́ra òun náà tó gbogbo àwọn ẹgbẹ́ ìgbẹ́ bá sọ pé kí èso rẹ̀ má yẹ fojú ẹ̀sìn wò ó kẹta ju pé géèmù làwọn èèyàn gbà ń kò yẹ kí fún wọn bàbá jẹ́ kólóṣèlú tó yọ ẹ pé dáadáa ni ọ́n wọ́n sálùkù wọn ló gbogbo ní ọ́n lọ́rùn ọ̀nà ibi tó lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn míì àwọn náà ti lọ bò míì ó fẹ́ wo ohun tó fẹ́ bọ́ rẹ̀ pẹ̀lú ohun tó wọn ti dààmú lé lórí nínú tí ó fẹ́ bọ́ ohun ìyá ló fi ló ká tuntun lọ ṣùgbẹ́fẹ̀ táwa ta jẹ́ jẹ́ pé yóò wúlò ọlọ́run bá lọ́mọ tí ó wúlò jù náà méjèèjì bá bẹ lọ èyí tí ó bá wúlò bá wa mùsùlùmí tí ó bá dé bá máa tẹ̀sí wa lọ́wọ́ tí ó bá wúlò fún àwọn tó yẹ pa àjọmọ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ àti gbogbo àwọn èèyàn tá ń bẹ́ ń bẹ́ ọlọ́run dákòó ni ọba gbé wọlé o àdá mọ́nú wọn dákòó ni ọba gbé wọlé ṣùgbọ́n nù kẹ́kẹ́ pé ọgbọ́dọ̀ ta gbogbo wa lójú gbogbo wọn ló lè ẹja náà wọn màdájú lórí eléyà gbogbo wọn ló lè wọn kárò wọn ní sáré

òun lọ́jọ́ ọmọ so lórí fún wa náà méjèèjì tí wọ́n ti ń sọ nípa àwọn pẹpẹlẹ tó wọ́n láwọn ọgbà padà bẹ́ẹ̀ náà wọ́n ni wọ́n láwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa pé ẹwà àgbàdì èyí má fi dé òde mú gbogbo wọn yìí náà wọlé tẹ́ àwọn náà padà sí jáwọn lóhun náà lórí tó ṣe fún kálukú gbogbo ẹ̀rọ bá ti wá wà ní ẹgbẹ́ kọ̀ọ̀kan ni wọ́n máa sọ pé àwùjẹkùn tàwọn eléyìí ni bẹ́ẹ̀ ni alọ́wà ń tẹ̀lé òun ni wọ́n máa sọ pé àwùjẹkùn tàwọn eléyìí ni ọlọ́wọ́n ọba àwọn ọlọ́pẹ̀ yìí tó lóore nu wọn dọ́pẹ̀ yìí ọba lóore ni ọba gbé wọlé o ìyọba lóore ni ọba gbé wọlé o má sì já wàhálà ń bẹ́ o má sì já ehe ń bẹ́ o má sì já ẹ̀wọ̀n ń bẹ́ o má sì já pààyàn pààyàn ń bẹ́ o níparí ọ̀rọ̀ mi gbogbo òwò yòówù lórí kọ́ lọ ìdìbò lọ́la ọba ṣe dé bẹ́ẹ̀ lórí pé àwọn ń kẹta tètè máa lọ lé ní o tètè máa lọ lé lórí ìmọ̀ ẹ̀ tó fún gbogbo àwọn kọ́pà pátápátá yẹ́nyẹ́ àbọ̀nfẹ́dá lẹ́wù òun náà ní pé gbẹ́ ni ó tó bẹ́ẹ̀ eléyìí ti ń pọ̀ lọ́la yìí òun bẹ́ẹ̀ lè lè lè tí wọ́n ti jẹ́ ń jẹ̀rì má lọ ṣùgbọ́n fún wọn ti ń fojú wo pé yóò le tó ọlọ́run dákun bá wa rọ̀ ọ́ ọlọ́run dákun bá wa rọ̀ ọ́ ọlọ́run dákun bá wa rọ̀ ọ́ má jẹ́ ogun wàhálà má jẹ́ ogun fìtínà àwọn sọ́jà ti kò dé o àwọn sọ́jà ti kò dé o àwọn sọ́jà ti kò dé o ìrìn wọn o àwọn tó ní kọ́dà tí wọ́n ti ọkọ̀ fàyà ó ti jẹ́ pé ọgbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwọ́n tó ọgbọ́n ní ọmọlúwàbí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti mú àbínú àwọn tó ẹgbẹ́ wọn lọ ilẹ̀ Ìgbò tí wọ́n mú wọn wọ́n fẹ́ kú táàtì tí wọ́n mú gbogbo wọn gba tọlọ́mù wọn dá wọn dọ̀bálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ẹnìkan sàlàyé pé fámílì àwọn mẹ́fà ń bẹnu wọn fámílì àwọn mẹ́fà ń bẹnu àwọn tí wọ́n mú yẹn bí wọ́n sọ ọ́ jẹ́ fámílì àwọn pápá ẹgbẹ́ nìkan péré jẹ nínú fámílì kan ẹ̀ mọ wàhálà tó kó bá rẹ̀ tó ń jẹ́ pé gbogbo owó àwọn kẹfà yìí àwọn tá a bá rí àwọn èèyàn nínú àwọn fámìlì wa tí wọ́n lé lọ́mọ ẹja tètè kìlọ̀ fún wọn torí pé tó bá dá a lẹ̀ tẹ́ òun nìkan kọ́ ni wọ́n dá a tẹ́ o wàhálà yóò kó bá gbogbo wa náà ní o ní fámìlì o ẹja tètè sọ pọ̀pọ̀lọpọ̀ wọn nípa pé kó kákò sàgbéjẹmọ́wọ́ ó ti wọ́n lọ́wọ́ kó wọ́n ti fún mi lọ́wọ́ sí ìnà wọn lọ máa mú fúnra rẹ ọ̀pàdé náà gbogbo orin tí bá ń bẹ ń bẹ ìyẹn ló tó ṣe kò gbé wa àwọn aburú tí bá ń bẹ ń bẹ dákùgbé kò wá fún ọlọ́wọ́n bá wọn dákùgbé kò wá fún ọlọ́wọ́n bá wọn dákùgbé kò wá fún ọlọ́wọ́n bá wọn yá máa yá máa kọ́lé ń bẹ yá máa sílé ń bẹ yá máa rọ ń bẹ yá máa bímọ ń ń bẹ o gbogbo ẹni yóò tí gbogbo ẹni ó jọba kò wọlé lọ́pàá mọ́jọ kó dààmú bá ọlọ́yọ̀ tẹ̀ gbogbo àwọn oríire tó bá kún bẹ́ẹ̀ ni ó fi ti ẹnu kọ̀ọ̀kan wa ọba dà sí ìdàkejì náà kásánà wọ́n fi náà sọ̀rọ̀ kásánà ọ̀tún. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله فلا تستمتع بصحة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 لله ما في السماوات وما في الأرض إن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير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 سمع الله لمن حمده الله أكبر الله أكبر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 الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته قاطعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله 是吗？ السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله